بالله من الشيطان الرجيم الحق من ربك فلا تكونن من الممترين ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأت بكم الله جميعا إن الله على كل شيء الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته ربنا فلان باتو سوان مسلمين أترى لكم كرات كرفان النبي صلى الله عليه وسلم إن ترى براتب عما جاك يفمقوا الله بني سلكم كيان النبي báyìí sàlékún ọlá rẹ̀ àti àwọn rẹ̀ àtọ́ sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́wọ́kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ń jọ gbé alìkìyàmá lọ́rọ̀ tí èyàn ò lè lówó kan láti fi gbára lẹ́mbi ìyá ọlọ́run àbíkó kan àbí ọmọ kan àfi kéèyàn pàdé Allah subhanahu wa lẹ́yìn tí ọ̀sẹ̀ pẹ̀lú rẹ̀ àti mi àtẹ̀yìn ọlọ́mọdé àṣẹ pàdé rẹ̀ kò gbé ìwà nìfàkù pàdé rẹ̀ àti nìfàkù amẹ́lé àti akọ́dí méjì àṣẹkà pàdé wọ́n lọ́wọ́ bá wá sọ́mi kọjá pé ntá máa sọ yóò takò wọ́wọ́ wa sọ́mi kọjá pé wọ́wọ́ wa yóò takò ntá sọ á jẹ́ àmọ́ ọ̀gá orí ni méjì àgbàbẹ̀ sórí ibú ayé àti àlìkíyàmà nítorí kan wá fílẹ̀ ìta fún ọgbọ́n lọ́wọ́ bá mọ́sàbá ní gbọ́jú bí a ṣe ń fẹ́ lọ ní ìjẹjọ́ àmbá ọ̀rọ̀ bọ̀ lórí ọ̀rọ̀ àwọn yahud àti nasọ́rọ̀ àti tahwilil qibla min baitil maqdis ila alkaabati almusharrafa zada allah izzan wa sharfa bí aláwọ̀sọ́ ṣe yí qibla padà kúrò ní baitul maqdis padà sí makka àti ìbéèrè táwọn èèyàn kan béèrè lọ́wọ́ annabi sallallahu alaihi wasallam tó jẹ́ páwọn èèyàn tí wọ́n ti kú ṣáájú kó tó rí wípé wọ́n chẹ́ǹjì kíbùláì a sọ̀rọ̀ díẹ̀ nípa ilé ní ìjẹjọ́ bákanáà àwọn àyátì tó ní bá ṣe pẹ̀lú kíbùláì náà ó náà ni àwà lẹ́nu rẹ̀ a fìtì lẹ́yìn rẹ̀ a wà sálàyé bóòlì ẹsẹ̀ mẹ́ndá kíbùlá àmà ó ní a fi kẹ́yìn àlàmẹ́rin ṣùgbọ́n ní ìjẹjọ́ ajíòye wa wípé ẹni tí ó kírun fún Allah subhanahu wa ta'ala wọn pín méjì látún sára yẹ̀ náà lé ní ẹni tí rí Káàbà kí nìdájọ́ ti ẹ ẹni tí ó rí Káàbà kí nìdájọ́ ti ẹ Allah subhanahu wa ta'ala sọ fún annabi sallallahu alaihi wasallam wípé أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك àwọn tá a fún tí àṣájú rẹ̀ nínú Yahudi ní tàbí ọ̀nà sọ́rọ̀ àwọn jíù ní àbí àwọn kìrìsìtẹ́nì kò sírú mírèkùtà lè fún wà nábi kò sírú orí tí ó lè lára rẹ̀ mú ò lè dojúkọ bí tó ń dojúkọ lẹ́lẹ́ hadha amrun qati min rẹ̀ lọ ó sọ fún ànábì sallallahu alaihi wípé gbogbo ń torí ọ̀dẹ́wò tílẹ̀ máa wá ń bẹnu alukur'an kí ló fẹ́ mímí àti ìdá ẹgbẹ́ kan lẹ̀ a wà gbé ẹgbẹ́ ní ẹgbẹ́ alùlù akọrin kọ́mọ mùsùlùmí kọ́mọ bàá fúgádà ara fẹ́ fi du àwọn èèyàn kan bẹ́ẹ̀ bá wá du àwọn èèyàn kí láǹfààní tẹ́ fẹ́ jẹ́ mẹ́ náà ṣe ìjú àtìlù ìní ànábì fi pèpè ìjọsí táwọn èèyàn fi kúrò ní ìsìlámù sàrọ̀sọ́lá ṣe n tí ọba tún àwọn tọ́lọ sáájú wa ṣe ní ó tóbi àtẹ̀yìn sí ìjírádé àkọmọ kóyàwó àwọ̀ àkọrí transit kọmọ wágùn bàlú èlójò kọmọ kéré o ẹ̀dàkùn ṣe dùnú ni ànàbí fìfì lé fọ́nà ẹlẹ́ àdúbìsọ̀rọ̀ àṣálá ó dé òkè ńlọ ọ̀fẹ́ jáde Mákà jẹ́ àfisúnlẹ̀ àmì tẹ́bìtì ànábì wa gbójú wẹ̀yìn padà báyìí pé ya Makkah innaki la habbi ardillahi lay tí wọ́n bá ní ọlọ́run ọba da ilẹ̀ kẹsàyé kò sí bí ó mìtọ́ ìyìn sì fẹ́ kúò nínú rẹ bí ìbá sí páwọn èèyàn mi lé mi lé sí èyàn lè mi àti yán lọ gun bàálù eléjò na ní transit fi ìsàbílì láì wọ́n gbégbà rẹ̀ mọ́sálásí ọkọ̀ dáwọn ló ń dàjí o ọjà tíkẹ́ẹ̀tì fún yàwó ọjà fọmọ náà méjì ibẹ̀ náà ni àwà tí ẹ ìpè rún àìlà ní àwà tí ẹ ìpè àṣírí ọlọ́mọ sí jámù lé àwọn èèyàn yìí kò sí tẹ́ẹ̀fẹ́ fi tẹ́ ọlọ́run wọn ò lè tẹ̀lé ń tà fún wa nàbì sallallahu alaihi nítorí pé àti kádàrà pé à ní wọ́n lò má tàbí qiblatak bákan náà wà má ń tàbí tàbí qiblatahum dúóná eléyìí ló jẹ́ẹ̀rí pẹ̀lú ń tà ń sọ bọ̀ pé ṣé gbìyànjú ànábì ní fi ń dojúkọ Baitul Maqdis tẹ́lẹ̀ lá pẹ̀lú àṣì ọlọ́ni ibi òun dojúkọ tẹ́lẹ̀ o kèése wọ́n ló ń dojúkọ bẹ̀bí ọjà àṣì àwọn ọlọ́run ọba wà má bá tòun bìtàbí qiblatahum yẹ̀húdí kò lè pé ìṣesí nàṣọ́rọ́ lówó nàṣọ́rọ́ náà lè dojúkọ bí yẹ̀húdí dojúkọ ó ń kálukú wọn lórí kíbùlà wọn ṣùgbọ́n rí ànábì wọ́n láyé ní tàbátà àwàháwùn àwọn àfáà ní àwà lọ́lọ́n fẹ́ fi bá wí ṣùgbọ́kọ́rọ̀ ó lè àwọn min ba'di ma ja'aka min al-ilm lẹ́yìn ìgbà tó o ti mọ ọ̀tún yásò sí ọmọ wípé ń tà sọ fún ilé yẹn létọ̀ téèyàn ìdálìjẹ̀ náà ìnàkà ìdánlámìnà vọ́ọ̀lìmí ẹ ń bá dárú èwò dalábòsí bí ànábí ọlọ́run lè jálábòsí ọwọ́ adojú ẹ̀kẹ́mi àtẹ̀yìn wípé gbogbo ẹnikẹ́ni tó bá fi ìṣesí ànábì ilẹ̀ tí ń lọ rèé jọ kiri yó ó fi ìṣesí ànábì ilẹ̀ jọ yẹ̀húdí ẹ vọ́ọ̀lìmù náà lẹ́yìn tí ń fọ ara rẹ̀ fáyà tí ọ̀bàtúbá yóò sì jẹ́ wàláhì wàláhì àwọn èèyàn pọ̀ káàkiri àdúgbò wọ́n wà láwọn jókòó landlord meeting wàlẹ́ àbí àwọn kìrìsìtẹ́nì ní ọmọ sáàsì tí ó bá ń sọ̀rọ̀ kẹ́ni sí yóò mùsùlùmọ̀ ya rẹ̀ yóò rọrùn kọ́ bàjẹ́ kí o lè bó lọ́dà yóò wọ ọ̀nà kan lọ́rọ̀ ẹ̀sìn rẹ̀ tí ó fi fi hàn pé tẹ́mi àti ẹbá ti sọ tó yàtọ̀ sí tóun o àwọn alákatakítí só sì yẹ kó rí bẹ́ sọ yẹ kó rí bẹ́ ládùúgbò tá a jọ wà chọ́ọ̀chì 15 mẹ́mẹ́ mọ́sálásí ọkọ̀ wa mẹ́mẹ́ wọ́n wá gbé ẹjọ́ mọ́sálásí wá sí lánàá mìtì wípé wọ́n ń fariwo disturb ẹ̀ka lọ́kọ́ dìde mùsùlùmí náà ní pé rẹ̀ chairman pastor tún chairman lọ wọ́n lẹ́ ṣáájú mi sọ ní ìbílẹ̀ tí fi ẹsọ tẹ́lẹ̀ ṣe ẹrẹ́sìn ìwà ẹ̀sìn àlàáfíà ni ṣùgbọ́n àwọn èèyàn ò mú wọn àlàáfíà ibi ẹ̀bá wọ́n wọ́ ọ̀rọ̀ yìí lọ èmi ń tẹ̀lé yìí lọ ọ̀sẹ̀ láìpẹ́ yìí ládùúgbò kan bá dẹ̀ chọ́ọ̀chì yẹ ká ìyá kan wá dìde wá sí landlord meeting mọ́sálásí kékeré ni ó ní ṣùgbọ́n ládùúgbò àti landlord àtẹ́rẹ́tì òní ẹgbàláyè ti máa wá bẹ́ntìyà ṣẹ̀pẹ́ ọgbọ́n kan náà ṣẹ̀pẹ́ tí wọ́n máa dóòtú lè pọ̀ sí bá ti lásìlárò nìkan ní jókòó nìyàbá wá bàbá ní mi lọ́rọ̀ ti máa ṣọ òchíámà ṣe rí mọ́síkà mùsùlùmí ẹ̀ ilé tiwa ló fèsì o ara bàbá ọ̀dẹ̀ ìyá wọ́n ní ṣọ́ọ̀kì wọ́n tún ní stroke wọ́n tún wó bàlùbàlù kó tó rọrùn sùn ṣe ń kàn mú máìkì wọn àtàwújà ẹ̀ ń kàn dákọlé wa báyìí ṣe àbá máa pariwo lóru pé mi máa ṣú ara rò mí o chairman ní àti gbọ́ntẹ́wí ríon chairman tá lọ́fẹ́ sọ́sọ́rọ̀ yìí ọmọ ìyá ìlọ́wọ́ akọ́kọ́ dìde tó jẹ́ mùsùlùmí ọ̀rẹ́ ti lé bẹ̀mí ó ní abala àfi aládùúgbò yìí a sì fẹ́ kọ́ máa dàgbà sí nígbàtí màmá tí wọ́n dìde tí wọ́n sọ wípé mọ́sálásí ní dààmú bàbá tí ń bẹ́nu ilé ìṣẹ́jú mélòó láwọn fi ń lo máìkì tí a bá ti pèrò tán ọ̀tán tí wọ́n ti kírò tán ọ̀tán ebi chọ́ọ̀chì rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn chọ́ọ̀chì tún rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mọ́sìkì wa chọ́ọ̀chì tún rẹ̀ lẹ́yìn lẹ́yìn tó ga kùsùn màdìwò tí a máa pa mọ̀mọ́ ní afá mọ́sọ̀ yẹn o mọ́sọ̀ o mo ti lọ bá wọn oníchọ́ọ̀chì yẹn wọ́n lágídí ni wọn ọ̀gbọ́n o ṣàwọ̀rọ̀ tí wọ́n wà ẹ mùsùlùmí lẹ́dùn rẹ jẹ́ o sí a wọn tí ń sọ afálò wa ni tó bá jẹ́ wípé afẹ́ fìdáwà sẹ́rà afẹ́ yẹbá afẹ́ dájẹ́ sílẹ̀ ni ẹ wo ọ̀rọ̀ tí ọ̀bẹ̀lá káyìí kọ̀bẹ̀lá káyìí rárá kọ̀bẹ̀lá káyìí kiri yóò mú ẹnìkan ó kírò kírò bá àmá kí pé wọ́n gbáyàwó mú lọ chọ́ọ̀chì gbogbo ọmọ wọ́n lọ chọ́ọ̀chì wọ́n wá ní ọ̀fẹ́ fún pò kàn nílùú wọ́n ní nọ́nà àgbà o mùsùlùmù ni <laughs> na ẹn tí wọ́n ti sọ di bí ewédú wọ́n ti hàn ewé ara rẹ̀ wọ́n ti hàn èyí tó ṣe ká wọ́n ti hàn èyí tó ṣe ká wọ́n ti hàn jẹ ẹran tá a bá máa dáwà tí wọ́n bá wá ṣe ọlọ́run stampu ẹ̀ pé wọn ò lè nífẹ̀ẹ́ yín láyé nílùú iná nígbà tí ọmọ èèyàn gbà sílámù tí ò sì fara níyà wọ́n sì fún ní nǹkan jẹ tó fi kú. ọ̀nà ni ẹ sì bí ọwá ní wà láwọn pọ̀ ládùgbò wọ́n fẹ́ pọ̀ ní ẹ ń bá fẹ́ mọ̀ pé yìí mùsùlùmí lẹni ọlọ́run kọ́lọ̀ rẹ̀ ewu wàhálà tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ ní afi coast bí ẹ̀ kiri ó ṣe ń sun mùsùlùmí náà lóyè bí ẹ ṣe ń wú lọ sọ́nà ní ogbó tí wọ́n dànù sórí di ọkọ̀ bí ẹ ṣe mú ẹlẹ́ àti ẹ̀ sùn ti ìjábù ìjábù bàbá tí lọ pẹ̀rún lásùbá bàbá tí lọ pẹ̀rún wàláì wàláì tí ó bá ní agbára àṣẹjú kan wọ́n báyé jẹ́ fún ọdún mẹ́wàá èyí tó wá máa dùn àjù ẹ̀yìn náà lẹ́wàá máa bá ń gbégi Buhari o báwa bá ń sọ fún pé democracy ọ̀dà sáwà aṣọ ọlọ́lá pọ̀ dáa padà ni ṣùgbọ́n tí Buhari bá ń ṣe democracy ṣé bọ́mọ̀ tí a lòun ebúrẹ́ mọ̀ kéjì ṣe ebó lòun ó sì ṣírò rẹ̀ ìjọmọ ìyàsọ́gbọ́nà bàjẹ́ rẹ̀ àtẹ̀yìn ó ní bàbá símẹ̀símẹ̀ bàbá slow slow mùsùlùmí náà tún gbé kì rárá rẹ̀ tí ẹ ti pọ̀jú gẹ́ ẹ sì mú sọ́wọ́ ẹ fẹ́ ẹ̀kọ́ ara ní nàìjíríà wàláhì wàláhì ọgbọ́n ọgbọ́n pass pass ló kú lọ́dún tàwà ìṣọ́dún tí ń bọ̀ dọ́là wọ 250 wallahi mọ́ sọ fún yín kò sí ọgbọ́n nítorí wípé ẹ ti sí tọ́lọ ní ẹ̀mọ́ sílẹ̀ in tó ní kò ní jáde tẹ́ẹ̀bà sílẹ̀ ò ti á jáde gíríkì tó múra tó múra nù wáyé ẹ báyìí pẹ́ ìnìyàn fẹ́ gbórí di kọ́ńtírì sórí pépà pé fọ̀sẹ̀ ẹgbọ́rí táwọn ọkà bóde lẹ ọkà ronú náà yóò kẹ̀ gbé bí a bí fóòmù yóò sì nà lẹ́lẹ́gbẹ̀ẹ́ títì yóò sì dojú kóòrò láyé sùúrù fẹ́ sáfẹ́ kúdànù paráwọn síjọba lọ́rùn ó lẹ̀ wá tẹ́wọ́gbà bí tẹ́ ń pín gẹ́gẹ́gẹ́ yóò wà ní à sẹ́rìbọ́ra wa à kọ́ra mo ti rí àwọn tí wọ́n sẹ́rìbọ́ra kéṣe àwọn dáńtí ọ́ wọ́n mú kírun lásìkò rẹ̀ wọ́n mú kírun lásìkò àkàkọ́ lọ sọ bó ṣe débẹ̀ àmọ̀rí mùsùlùmí tó tún lè lọ́pàá tó dọ́kọ̀ ẹlẹ́à tó mú yàwó yàwó tó tún tìmọ̀ tọ́fà lọ́wọ́ kì ó ṣe pé ṣẹ̀rí àlàyé fẹ́ máa lò náà ṣẹ̀rí akọ́yà tó lè mọ̀ gẹ́rù rẹ̀ ṣùgbọ́n bí tá ń bọ̀ ó ní wípé wọ́n ó ṣe wá pín ìgbẹ̀ sínú ewé fún wa tèmi àti ó tún lọ máa fowó rà táwà máa pè lọ́ọ̀lẹ̀ ìyẹn tún wá èyí tó tún wá kù wọn fọ mọ́lẹ̀ ọ̀jẹ́ mẹ́wàá wọn tún kó mẹ́sàn-án bẹ́ẹ̀ wọ́n wá lẹ́yìn tó bá lè máa sọ pé àwọn làwọn ń ya ayé jẹ ẹ pè é kálákìtì alákàlákìtì ni sẹ́kùn gángan wọ́n ti padà lónìí ní Palestine nítorí lẹ́gbọ́n rí dánìkan pé àwọn Israeli ní terrorist ọlọ́run sọ pé wọ́n ráyẹ wọ́n máa dàrú lọ́tọ̀ wọ́n máa dàrú lọ́sí wọ́n sì tó wá máa pẹ́ ìlẹ́ni ibi ẹ̀yìn náà wá dáa ni ẹjẹ́ wọ́n máa pẹ́ ìlẹ́ni ọlọ́run ẹjí wọ́n mọ̀ pé ilẹ̀ ìdáyérú ẹjí wọ́n mọ̀ pé tẹ́nìkan bá ti ẹ̀tù fẹ́ ìdáyérú ìkàn máa ń lo ìmọ̀ ń lo súrọ̀ yìí fọ́tò yìí lásán nílò kò sínú sí sí jẹ̀mọ́ra ká má rìn jìnnà káwo gbogbo bí tí mùsùlùmí ti ní agbára bóò ní ẹ ń lò mùsùlùmí ó máa ṣèṣe pé à mo ma ń lọ pàdé ọlọ́run mo lọ pàdé ọlọ́run mo lọ pàdé ọlọ́run ẹni tí ti ti lọ pàdé ọwọ́ àdé ìmọ̀ jẹ́ ọlọ́run wa ni gbogbo ẹni tí ń bá lọ rèé tẹ́lò àwọn eléyìí gbogbo ọwọ́ tí wọ́n náà pẹ̀ràn kérésì ọfọwọ́ ara rẹ̀ fàyà gbogbo ọwọ́ tó rẹ̀ fún kérésì èèyàn lè àní ẹ má pẹ̀lú ẹjẹ́ o ṣùgbọ́n wà lọ́mọ rẹ̀ ẹjẹ́ fi sọrí kérésì olúwẹ̀ ti fọ́ ara rẹ̀ fàyà ọlọ́ra kílò tọ́kì ẹbí ẹni ká má pẹ̀lú ẹni èyí sì lọ́ra kílò tọ́kì sí ẹjẹ́ rí ẹyẹ àfáyì ẹ wá wo tí ẹ gbèsè lọ́pọlọ ẹlẹ̀ bá yẹlé o kí ni abẹ́lẹ̀ lọ́wọ́ wa wọ́n lọ́dún tó bá ti balẹ̀ láyé ọ̀kan nù ọmọ ẹ̀yà ọjọ́ kẹlọ́la iléyá àti january wà láàrin ọjọ́ kẹrìnlá wọn lọ́dún ó tó bí ọdún bíi báyá mélòó díẹ̀ sẹ́yìn sí ó ti sọ ẹran mẹ́lẹ̀ nílé àkùbí ìjọ márùn làbá wáyé ní ṣe gangan ọgbẹ̀rẹ̀ káàkiri abánibọ̀ ẹ̀ pẹ́rẹ́ ní ẹ̀ oníṣẹ́ bọ́ọ̀lù nílé ya àwọn èèyàn fóònù ẹ̀rọ káàkiri ládùúgbò kò sí wò pé ọjọ́ kẹrìnlá àti lọ àti wán wán ní wà pa wán wán wàláì wán wán lọ́pẹ̀rẹ̀ ẹ sọ pé ń bá ń kún ọdún ọkọ̀ pé wọ́n lọ bá sísítà àwọn sọdún o náà ti dá sí o ṣe rí ìsáàsù ọmọ tẹ́ ń wíwọ̀ sí kò yí amọ́ ṣe bẹ́ẹ̀ nàlẹ́ ní amọ́ dẹbí pọ̀ ṣe náà ní ọdí òfin dẹbí ti ẹ pọ̀ ìbírú ọ̀rọ̀ ní òfin dẹbí rẹ pọ̀ wàhálà ní òfin dẹbí rẹ pọ̀ o kọ̀ gbóǹgbẹ̀rẹ̀ léyà jẹrí o yóò pé ẹ àwọn afárẹ̀ sọ pé kárọ̀ fún ẹ ká lè rẹ́mi wọn lò ọlọ́ni wọn ní gbọ́ afẹ́ni ọlọ́mba fẹ́ sí láàánú yóò kàkàn sí láàánú ọlọ́run wa ni a'udhu billahi minash shaitonir rajim alladhina ataynahumul kitab àwọn júì àtàwọn kìrìsìtẹ́nì afọ́ntí àṣáájú yìí ya'rifunahu wọ́n mọ tí àì látòkè délẹ̀ wọ́n sì mọ bí ìròyìn ànábì wà ń bẹ wọ́n sì mọ pọ̀ lè gbẹ̀yìn ànábì wọ́n sì pẹ̀pẹ́ tí ọba tẹ̀lé yóò sórí ibu kama yarifuna abnahum gẹ́gẹ́ bí ẹ ṣe máa wọ ọmọ wọn. kí ló fà tó lọ́n fi sọ pé tí àti mẹ́lẹ́ wọn ó lóun gan kẹsàrà pé wọ́n mà wọ́n mà wallahi wọ́n mà gẹ́gẹ́ bí ẹ ṣe máa wọ ọmọ wọn tó pé wọn ọ̀bọ̀ mọ́ ni ọlọ́run ọ̀bà ní kàmá yárìn fún àǹfúsà wọn bí wọ́n ṣe mara wọn àbáwọ́ àmọ̀ pé wọn ò mọ̀ tán tọ́rọ́sìkò kan bẹ tọ́rọ̀ sọ wípé ọmọ ẹ̀dá gan rẹ̀ mọ̀ ṣé ẹ mọ̀ pé àánú ọlọ́ọ̀ ni òjì àmọ́ jiyàn bàbá àti ìyá wa yìí tẹ́rẹ́dì ti fi wà àtàwọn sẹ́tọ́lọ̀ ń parí sára wa tá a fi ń jọra wa ṣé ẹ mọ̀ pé tí wọ́n ń pè ìyàwó náà làpẹ́ ìyàwó ẹjẹ́ wọn làpẹ́ bàbá wa ìgbà wa gbẹ́ náà mọ́ nǹkan ni ọ́ tó gúsì ṣẹlẹ̀ ìjọ náà lọ tó sì ti fogun ẹ̀mí ẹ̀lẹ́fọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n mọ́tẹ́ èèyàn àbí èèyàn mọ́ bó ṣe lóyún rẹ̀ bóyún rẹ̀ ṣẹ̀dá rẹ̀ láàmú oyún èèyàn níjú ẹlẹ́yà kẹ́tọ́ láàrin òru àsásíkò ètò èèyàn mọ̀ nígbà àwọn òbí kalẹ̀ èèyàn mọ̀ nígbà àwọn gbẹjáde nínú àjẹ̀tì ẹ̀wẹ̀ tán èèyàn mọ̀ nígbàtí èyàn ma pẹ̀lú sílé tí ọ̀tún èyàn ma èyàn sọ lóko èyàn ma èyàn fárí ẹ̀ èyàn ma ìbẹ̀rẹ̀ ayé ọmọ ohun téèyàn ò ní fẹ́ kéèyàn mọ̀ pé òpin rẹ̀ ó yéèyàn yékéyéké táwọn àsìkò kan ò yéèyàn ló gbèsè ayé yàn ọlọ́run wá ní kàmá yáàrin fún náà àbùnà ò bí nǹkan kò sí pánsí bí ọmọ wọn wá mọ́tí àbí wọn mọ́ a jẹ́ wípé in tí ò jẹ́ wọ́n lẹ́sikúsì lọ́dọ̀ ọlọ́run ó ní pé ẹ̀sìn àmàmà dàdẹ́ndà wọ́n mọ̀ pé ànábì kìí ṣe babaláwo wọ́n mọ̀ pé mùsùlùmí lóògùn àwọn ọmọdé ìṣògùn ti wọ́n wọ kóòtù lé lórí wọ́n kí ni ó wọ́n sì mọ̀ pẹ̀lú lóògùn jàmáà káti ẹ̀wọ́ ìṣesí gan ta lẹni ọlọ́run pọ́nlé ọlọ́rin àsìkò Allahu akbar Allahu akbar wọ́n pèrò ń kàlùkù ọmọ wa ń bí ẹsìn gbàbí wọlé ní ẹgbàbí wọlé àtẹnìkan tó gbé kílókọ rẹ̀ wájú tábẹ̀ our programs sunday five to kìnnìkan thirty kìnnìkan kankan song kìnnìkan kankan kìnnìkan kankan kìnnìkan revival sunday school kankan please worship with us please ṣe gbọ́ ní kẹ́lì fọ́wọ́ àfọ́ọ̀kọ́ ilé ẹ máa bá jọ mọ́sáàsì wọn ní ọgọ́. ẹ ti kọ́ mọ́sáàsì tẹ́ ẹ máa lọ pé àwọn aládùúgbò ẹ dákan mọ́sáàsì ti wà bí o. àfàìgbọ́rùn pípé. sàmẹ́jì tí tí wọ́n lọ ń tòótọ́ tàbẹ́ni tí ń pèpè di bísínẹ́sì. sahih sahih kákọ́kọ́ wò pé sọ́lọ̀ lábẹ́ ẹ̀sìn báwo ọwọ́ wà ládùúgbò yìí kò sí irú chọ́ọ̀chì rẹ̀ ìbá àlóṣù kan yá máa pariwo náà ni nígbà torí wípé ọ̀ràn mọ́lélẹ́ yìí wọ́n dá fellowship lẹ̀ kí ló dálẹ̀ inú ìsúnjátọ̀ tó bá ti pé ẹ̀yin mùsùlùmí bí ilé iṣẹ́ ìjọba ẹ̀sà kọ̀ mọ́sálásí no no no no no church náà gbọ́dọ̀ wà mí kọ̀ wáṣẹ́ tí ó wà tí ó bójútó wọ́n wà ní aládàpọ̀ jẹ̀máà wà nílẹ̀ àwọn àwọn lórí dáadáa tí àyí wọ́n máa wọ́n sì mọ̀ pé tí ń bẹ̀ ń bẹ̀ ní pé tàbí ń bá ti dé táwọn ọ̀bá ti gba tiẹ̀ hàn sófò wọ́n mà ìròyìn wọn ọ̀rọ̀ ànábì náà wọ́n mà wa inna fariqan minhum la yaktumuna al-haqqa wa hum àwọn apá kan nù wọn wọ́n takú kalẹ̀ wọ́n mọ òdodo wọ́n sì ń pa á mọ́ wọ́n sì mà ṣùgbọ́n lóun sọ̀rọ̀ kan fún àwọn suratu nisa wa in min ahli kitab illa la yu'minanna apá kan náà àwọn àfáà ní àwọn tí wọ́n bá ti jẹ́ kìrìsìtẹ́nì kọ̀sẹ́ntì ọ̀fẹ́ gúnnú wọn tọ́lọ̀wò ní í ṣe káṣfù fún wípé sọ orí bí ọwọ́ apárí ẹ̀sìn báyìí ṣé jésù lọ́lọ́m báyìí yóò ní ah, mo ti rẹ́ mọ ìyàrẹ̀wájú mi yóò lọ́mọ ọlọ́m báyìí nígbà tí kó ìmọ̀ni ò ní wúlò fún ma gbogbo wọn gbé ẹ̀rí pé ṣé jésù lọ́lọ́m ìní ẹgbẹ́ kú láyé ìgbà ah, ta fúnra ní rẹ̀ kú láyé olódílẹ̀ yóò náà a sọ wá ní ولكل وجهة هو موليها ولكل وجهة هو موليها ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí kú oríire gbogbo ń kálukú náà oló ní kíbúlà àti ẹ̀tì ń tẹ̀lé ṣùgbọ́n ẹ̀yin ìmọ̀ ọkọ́ máa tẹ̀lé pẹ̀lú òdodo ẹ̀yin mùsùlùmí ibi a ní ẹ̀dójúkọ tẹ́lẹ̀ ẹ̀dójúkọ bẹ̀ ẹ̀dójúkọ bẹ̀ ẹ̀dójúkọ bẹ̀ alhaqqu min rabbik gbogbo ń tàà sọ́kalẹ̀ òdúrú látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ àdábì sàrásálàm fàlátàkù nánà minal mumtarin ma wà nù àwọn tí a máa mọ́mù lómù pé ẹwọ́ ọlọ́run náà sọ̀kan lánàá ìrọ̀pọ̀ tí ìsédìsì ẹ̀ẹ́ bá sì ń pé súnà súnà súnà èèyàn lè mọ́ lò lọ́wọ́ ẹgbẹ́ ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ma wà nú àwọn tí a ń ṣe èméjì o in ló sì kò bá wà mùsùlùmí dóní iye méjì náà láti bọ́rà ní rọgbà ó sì mọ̀ fẹ̀sìkàlì jáde lọ́rọ̀ sí interview bẹ́ẹ̀ jẹ́ bí i ṣe ẹ̀yẹ bí i ta ní dúró yìí bin Laden ní kàkàkà bí wọ́n sì dàbí ó tẹ̀ ó sáà ni wọ́n máa lọ nígbà wo òwúrọ̀ wùbọ̀ wọ́n rí pé tọ́wá pẹ́ tòótọ́ náà fẹ́ kílé sí àwọn nílọ síwájú àwọn ìbá àwà máa pàwó bẹ̀ káwọn máa lò sórí ẹ̀sìn ìsìláàmù náà káwọn máa fi dà ìsìláàmù láàmù àti káwọn ọmọkùnrin àfá àdélé òun ronú pé á ah, yẹ̀yẹ́ ìwà pọ̀ ọpọ̀ ọbọ̀lẹ̀ oblédì nígbò òkúyọ́ṣẹ́ ní kọkàlùkú ọ̀padà wà okòrògbà kó mẹ́ lókó lọ́bọ́ fò gbogbo ẹ̀ sáì gbọ́lọ́wọ́lá ipé àfáàbàbàbà ìtòrí ọ̀rẹ́ rà olóòn náà ni ọ̀gá inú ọkọ̀ olóòn lè ó ní fọ́tọ̀ orí òní gáà bọ́ ọba wa mọ̀ nǹkan náà tó jó ń jàmbá sí ilé iṣẹ́ yìí ó ní lọ síwájú àwọn ọ̀pọ̀ mọ́ o ó mi pé tó ń ṣe gan iyèméjì ń bẹ̀lẹ́ bí ẹ̀ lórí ẹ̀ wọ́n tó lè jàmbá ọlọ́run lọ́wà ní jàmbé èèyàn wọ́n pàtí àbí wọ́n pàtí iye méjì lọ́ta tí ẹ̀ anábì mẹ́wàá nú àwọn oúnjẹ méjì ẹ̀dà wálìkún lè wújí ha ó ń kálukú náà lò ní kíbúlà ìmọ̀ kọjẹ́tọ́lọ́ ní tẹ̀lé àbí tẹ̀lé fẹ́ẹ̀nú ẹlòmí ìfẹ́ẹ̀nú rẹ̀ kíbúlà rẹ̀ huwa muwaliya ma to, máa ma yọ́ máa dojúkọ bẹ̀ èyí tó lọ ń pè lásìlẹ̀ yìí dojúkọ ẹ̀ mùsùlùmí kú oríire fastabiqul khairat apá kan àfáà ní túmọ̀ rẹ̀ ni wípé kíbla tọ́lọ́ dojú yín kọ́ yìí ẹ máa dojúkọ bẹ̀ apá kan nílá ìtumọ̀ ẹ̀kọ́ gbogbo tọ́lọ̀ ń bá ti pè sí sí ẹ̀mọ̀ pàwọn ará àkùbá àwọn ń kí àsùnbà lọ ń tiẹ́ òun ni ìrùdọ́dọ̀ ti ẹgbẹ́ à láti zúrù lánàá lánàá bí o ti dojú kan bẹ́ẹ̀ bá kìrìsì lọ wọ́n sì wà nírùkù wà láìrùkù rẹ̀ ti chẹ́njì fastabiqu al-khayrat ayé fastabiqu ila al-khayrat gbogbo orí tọ́rọ̀ bá ti pé dáadáa ni dáadáa ni ẹ máa sáré lọ ọbẹ̀ o ṣùgbọ́n dáadáa yẹn a máa wá jọ ọ́ kílẹ̀ rí wa jaa fi sahihayn min hadith ibn Mas'ud ọ̀rọ̀ bá sàsán dọ́kà wípé ayyul amali ahabbu ila Allah iṣẹ́ ìwòrán náà wọ́n bá láìkì jù kí lànà bí wí as-salatu ala waqtiha kéèyàn máa kírun nínú ìwáyà mi fi àwọ́gbálì kìíní waqtiha lásìkò tó bá kọ́kọ́ wọlé kéèyàn máa kírun ṣùgbọ́n àwọn àfáà wọ́n jẹ́ àmà wípé jíjọ́ látọ̀dọ̀ ànábì ó láàfin ní oore yẹn wọ́n nírun wo ni kéèyàn máa sáré kí apá àfáà ní gbogbo òrun apá ní kìí gbogbo òrun ìmáàmù Málíkì wọ́n níbi tafsir àsùbá àti magribi èèyàn gbọ́dọ̀ tètè máa kí wọ́n ní kílẹ̀ rí wọ́n ní àdífìyàwó Aisha tó ní ẹ̀sà sálàm ìmọ̀ ń kí àsùbá bilghalas pẹ̀lú kí oòkùn ti máa kùn lẹ́yìn pàtàkì fàjá rí yọ yóò kì tán àwọn èèyàn dójú ara wọn mọ̀ rọ́lás ó ní oòkùn tó kù káyìn lẹ́yìn pàtàkì alfàjá rí yọ magribi nǹkan wọn wà lórí wáyà bí a sàṣálá oní òkì ó sì làdí ìfìtàn àbá wá gbámú tí wọ́n fi ní àyẹ̀yẹ̀ náà kí ni o magribi wọ́n pè é tán sọ gbálẹ̀ lò wọ́n èsì ìpè magribi ilẹ̀ aládàpọ̀ ṣé bẹ́ẹ̀ lọ́wọ́ rí sahih anise man kí subi ṣùgbọ́n ìwáyà mi ètò wá asfiru bi subh irun àṣùbà sí ẹkí ń gbà lẹ̀ bá mani intan kan sì gbọ́nú aspiru lá ẹ má jẹ́ kí kéwútẹ́ kè lásùnbò kéré sábẹ̀rẹ̀ ní òkun tó ẹgbẹ́ kéwútẹ́ akẹ́ òní ọ̀fẹ́ jẹ́ a máa rí òye àbí gbò òye bá látà látò kírun kọ́mọ́kọ́ wa wọ́n gbà kan lásìkò tó lásùbà àsùbà sí tó ń gbà náà bọ́yá bí 20 to 6 labá bẹ̀rẹ̀ ẹ̀rùn labá wàtí nígbò ọkùnrin àwà nígbò òdì ọ̀sàpamọ́ sí tọ́lẹ́tì nígbò òdì kọ́tà tó 7 lọ́bá yọjú bóde wọ́n ní ìsáàlù aláì táìmù tàbí kò lè torí àrẹ́bí ní asfiru ìṣúgbò ẹ gbọ́dọ̀ kásùn àgbàtílẹ̀ bá tó mọ́wọ́ ẹ̀dàkọ̀ tá a bá rí àrẹ́bí ma kí ó tógùn tẹ́bí àti wá bẹ̀rẹ̀ ẹ̀rọ lásùbá látàgò mélòó láti bí 540 nísìn mo wá fẹ́ abákọ́rọ̀tà lápẹ̀rẹ̀ a wá parí ìrun yẹn sí 20 after 6 ilẹ̀ tí bàbá ò ti mọ́ ah sorry a wá pa irú ìrun tá a bẹ̀rẹ̀ ní 5 àparí ẹ̀ bọ́yá bí bọ́yá quarter after 6 náà lápẹ̀rẹ̀ 20 after ké lọ́wọ́ wa di táìmù àbá ẹsẹ̀ bẹ̀rẹ̀ rún táìmù. kí ló fà dé gbà wọn. kí lọ́wọ́ àárín. fẹ́yìn àwa ń bọ̀. fastabiqul khairat ẹ máa tètè sálápá ń tètè lọ síbi dáadáa sókò gbogbo òrùn nú pé àsọ̀rọ̀tọ̀là waqtiha anábì kílẹ̀ ọ̀rọ̀ yẹn dáadáa sọ̀rọ̀tọ̀là ìṣá gbọ́n mi lọ́rọ̀ dájú àwọn ẹni tí ànẹ́bì kò bóde wá ànẹ́bì ò ti bóde ọpẹ́ jọ́nà àwọn ẹni tí ń sùn agbọ́n ẹlòmí ọmọláyà rẹ̀ ó ti sọ̀rọ̀ ntúmọ̀ rẹ̀ àwọn omi ti sùn kò sí ẹlòmí ìmọ̀láyé lónìí tí tún retí ìròyìn tó fẹ́ kí fọ́lọ̀ jọ yín náà lọ tí è bá ṣe pé ń fẹ́ fara ní ẹ̀yí umma ni táìmù igan ni bàbá kí fún yín ó sì sọ́nà ní tàbí àbínà masiudu wípé èyí tọ́dà dúnú sẹ́ òun ni àsọ̀rọ̀tọ̀ alágíní o fi awọ́lì wọ́pì hàn aláwọ́tì àwa túmọ̀ rẹ̀ ìtumọ̀ ẹ̀ ni wípé lápẹẹrẹ nínú àdíjà bí ìrọ̀rẹ́ tí wọ́n tẹ́tù mi gbá wa arábìnrin inna lis-salati inna lis-salati awwalan wa akhiran gbogbo òrùn ló débẹ̀rẹ̀ ẹmẹ́ wọn kẹ́ o ká sọ pé ṣubui ní ìsìn wọ́n bẹ̀rẹ̀ láti 5:30 ó pín sí gbàwó 6 kí ló pín sí 6:31 ọ̀dá láti 5:30 di 6:30 àsìkò àsùbáàdù bá wá títì kásúbà ń bẹ̀rẹ̀ rẹ̀ yóò rò orí tọ́pọ̀ yóò rí kó tọ́yì iṣẹ́ ìwà ń kọ́ láti 7 kìíní 740 740 kọ́ seven thirty thirty seven thirty ìlọ ìlọ ìlọ ìlọ òun lọ parí sígbà tí òru bá dá méjì tá a bá dá òru mẹ́ta èntọ́ wá jẹ́ ààrẹ gbogbo rẹ̀ ó lásìkò ìṣá ìparí rọ́sákì lẹ́yìn àsìkò ìṣá ìkọ̀ parí sí ó kù ìṣẹ́jú kan tí wọ́n o ààrẹ gbogbo kí ni òòrùn ààrẹ gbogbo òòrùn òòrùn wá bẹ̀rẹ̀ sí láti kí ló ti bẹ̀rẹ̀ tábìlì òrùwọ́ thirty bowl. Six twenty, six twenty, five lápẹ̀rẹ̀. Six twenty five sí five thirty. Kí ni ó fún wa? Ẹ́ kí ni mídù rẹ̀ eleven eleven gèrègé tí a bá ní eleven gèrègé òun ni àrísà wá ní tí ẹ bá sí pé ìfẹ́ fara ní àsìkò rẹ̀ gan kó mọ̀ pẹ́ ó lásìkò rẹ̀ ṣùgbọ́n ìwà àyà wá pé kéèyàn ò kírun níbẹ̀rẹ̀ rẹ̀ àríbí tó wá ní hàn àsọ̀látò àláwákútìyà kéèyàn ò kírun sí àárín ìgbà tó bá bẹ̀rẹ̀ sí ìgbà tó parí sí kírun wọn sá ti kó sí àsìkò sọ́wọ́ kó ìṣá ìnú pẹ̀lú ọ̀rọ̀ èyí tó sọ pé ìbẹ̀rẹ̀ rẹ̀ ó ti kó súnmù ìnú àbí òkú náà ìkọ̀ọ̀kan ó múdàjọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ìkọ̀ọ̀kan ó múdàjọ́ kí ni o ọ̀tọ̀ọ̀tọ̀ a jẹ́ pé àyà ń sọ pé gbogbo jẹ́ bá ti pè ní dáadáa kéèyàn mọ́ máa kúrú ẹsẹ̀ ń bẹ̀ fastabiqu al-khairat aina ma takunu ya'ti bikumullahu jami'a aina ma takunu yati bi kullum الله سبحانه وتعالى wa ta'ala onímọ̀ ni kò sí tí ọmọ yóò kó gbóyin jọ bẹ́ẹ̀ sí rí ẹ̀fọ́ ká tó ibi ẹ̀rí ẹ̀wà inna allaha wa min haythu نعم ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام ẹni bí ó bá jáde láyé ilé ni o ológun ni ológun kankan ni o ṣẹ́tòrò nǹkan ó ní ọ̀nà bí ọ wà ajẹ́pẹ́ gbogbo àgbáyé pátá kàbá ìmọ̀ yọnu sí kẹ́ ẹ máa dojúkọ ẹ ń bá wa ń bẹ́ ń kàbá kọ lẹ́skíùsì kọ́mọ́ dojúkọ kàbá ẹ tí ọ̀bá ti sí kàbá ọ̀nà bí ọ wà náà ni ó dojúkọ tí wọ́n bá ní ẹ sún kíbúlà mọ́sálásí nǹkan méjì ló lè mú yín sùn pé tá a bá ti sí àdírun o ò ní pé ibi kífìlà mọ́sálásí wá wárí mo ṣe dojúkọ yìí àwa akọ mọ́sálásí ọwá dojúkọ náà bí sókíà sẹ́mọ̀ pé kíbìlà wárí àwa dojúkọ bó ibi àbá dojúkọ ibi ṣùgbọ́n kíbìlà wá ní kíbìlà wárí bó sì jẹ́ kíbla wa o àwọn ààyè kan ń bẹ lẹ́yìn kíbla wa yìí tó jẹ́ wípé ibi táwọn wà tí wọ́n bá fẹ́ dojúkọ kíbla lọ́nà bí ẹ wà wọ́n ó yìí díẹ̀ báyìí wọ́n bẹ́ẹ̀ ń di àwọn tí wọ́n bá mẹ́gun náà wọ́n bẹ́ẹ̀ ń di bí wọn bẹ́ẹ̀ ń di wọ́n nírun nítorí pé ṣẹ́tùrù lọ́wọ́n bá sọ ṣé bísà kàbá wa ọ̀nà kàbá ó báyé sáṣe rèé ọwọ́ alùsẹ́tùrù tí ọ̀bọ̀ wá ṣe bẹ́ẹ̀ tòótọ́ ìrọ̀rùn wádà fún wa wà dé ṣùgbọ́n a rí pé mọ́sálásí wá sí kọ́ tẹ́ pé yóò mú kíbùlà straight bá a kọ́ bẹ́ẹ̀ náà tọ́jẹ́ pé lọ́dáa jù tó pé kí o lọ́dáàjù bí bí kàbà sí ma fífẹ́ rẹ̀ kọ̀sákọ̀kọ́sẹ́lásí ká pé kàbà gangan ká fi wé ibi ìgànnà sí òpin ibi lápẹẹrẹ kò tó bá nìkan kò tó bá kò tó bá irú àlàsì tó bẹ́ẹ̀ nínú tí àbí tẹ́ lójú ayé sójójú ayé lẹ ti rí àbí nínú tí à bàbá lójú ayé mo ti rí kò tó bẹ́ẹ̀ kò tó bá kò tó bò bí irú bẹ́ẹ̀ irú bí tá a wà hmm. kò fẹ́ jù báyìí náà lọ. barakallahu fik. kò fẹ́ jù báyìí lọ. nù tí a bí lójú ayé. lójú ayé gangan ni baba kọ́mọ̀sí lẹ́yọ kan. kó se kó se jẹjẹ. kó sì tòtú kárí. àbí o àtàwọn ẹ̀yà. ṣé àtìrìbí wọ́tọ̀ wà àwa fi mọ́ṣáláṣí ìgbà tá à ń kọ́ mọ́sálásí ọ̀nà bẹ̀tà dojúkọ mọ́sálásí wa gangan nígo ní ìnígo náà ó ju kàábà lọ bẹ́ẹ̀ ojú lọ àwọn tí ń bẹ létí ń bì ibi àparí ọ̀rọ̀ sí ń jẹjọ́ nu àti tí ń bì òfurufú gbọ́dọ̀ kàábà ní ọdójúkọ ní àbára rẹ̀ ìtọ́jú mọ́sálásí wọ́n rú sínú o. wọ́n wá ní kí lẹ́ẹ̀rí tó o ní gan lórí ọ̀rọ̀ yìí òdòdó bẹ́ẹ̀ sọ́ọ́ ṣe sọ́ọ́ nìyẹn wọ́n dẹ̀ sọ́ọ́ gbogbo yẹ ọ̀dà ṣàlàyé bó ṣe gbọ́ yé ẹnìkan wà ń bẹ tó tó ń kéwù lọ́ba ní àfa kí n ṣẹ́tìrù ó ní ó ṣẹ́tìrù o kò ṣẹ́tìrù o bí ẹ ṣe sọ́fọ́ àrùn. àṣà ni ẹ dojúkọ ọ̀nà bí ọ̀nà bí tí bó wà tí ká bá wà jàmáà tí a bá bí èmi àti yìí nìsìn pé níbo lọ́jọ́ wa bú láti náwọ́ náà bí ọmọ bẹ́ẹ̀ sí náwọ́ báyà mi tọ́wọ́ mi bá ti sọ bẹ́ẹ̀ ṣe báyìí ah. ọ̀nà ilẹ̀ haúsádà ó dáa jàmáà níbo mọ́sálásí ọjà bá wà bó níbo ni géètì wà. ọgbọ́ka alẹ́ ọgbọ́ ẹbí kíbi alẹ́ rẹ̀ nàbà ayọ̀wò lóko ayọ̀wò lẹ́dí. ومن حيث خرجت فولي وجهك شطر مسلم وحيث ما كنتم بوب بوب يا ولا يبتا fáwọlù ojú akùn ṣẹ́tọ̀rọ̀ ẹ máa dojúkọ̀ náà bí tọ́wà fáwọlù ojú akùn ṣẹ́tọ̀rọ̀ wà iná òrẹ̀lẹ̀ hakùnmí rọ̀bẹ̀k wà lẹ́ọ̀rẹ̀ lọ́rọ̀dọ̀lọ́rọ̀ wà máa lọ́wọ́ bí gọ́ọ̀fìlín a máa gbogbo tẹ́ǹsì pátá lọ́wọ́ bá máa wò bí i àwọn ìrìnà rahman ayé ayé láti pè tá a bá wá tútẹ́jọ́ mẹ́jọ a wà á bọ́ síbi bó la ṣe lè dákíbúlámà pẹ̀lú ìràwọ̀ tàbí afẹ́fẹ́ àbòkè àbómigan insha allah rahman yóò sì méèdì whiteboard torí sẹ́ńlá la bẹ́ẹ̀ sí a sì gẹ̀ẹ́tì ẹ̀ bí idinilá ìlú wájú kò hàn hàdá sallallahu wasallam ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallama taslimu kathira wa assalamu alaykum